ọba mi Èdùmàrè a tún ti dé o oníkà máa wí wíwí ni titi wa àṣẹ ń bẹ lọ́dọ̀ Elédùmarè ọba tó fún wa lọ́gbọ́n ọba tó fún wa nímọ̀ ọba tó fún wa lóye lórí ètò yín ètò wa fòye gbé e ẹyin a tún ti dé lónìí nù kí ló ta ní láti bi yín lérè lónìí a ní nínú iyì tàbí ìyìn èwo ló yẹ ká mú nínú iyì tàbí ìyìn èwo ló yẹ ká mú fòye gbé lètò ẹ fòye gbé ìpàdé wa bí oyin ó tún dìgbà kan náà ẹ. Eh,